محمدا عبد الله ورسوله وصفيه من خلقه أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد عباد الله يقول الله عز وجل وأن استغفروا ربكم ثم توبوا إليه ويقول الله عز وجل فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ويقول عز وجل قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم kò sí tàbí ṣùgbọ́n pípé ìwà ẹ̀ṣẹ̀ ìtakùtọ̀ lọ́n ìlòdì síta nàbì sallallahu alaihi wa alihi wasallam ó gbogbo ọ̀pọ̀ ọgbọ hàì ọkàrí ilé ọkàrí oko ojú ọ̀nà táwọn èèyàn ń gbà tẹ́lọ̀n ojoojúmọ́ ló ń peléke sí oníkálukú sì ń ṣe é. kò bẹ̀rù ọlọ́run kò tijú àwọn èèyàn eléyìí yìí máa ń pè fún àyíká yìí máa ń pè fún ìpinnu ọlọ́run nítorí pé òjò ọ̀rọ̀ ó dájú pé ẹ̀ṣẹ̀ ló máa ń bí ní ìgbà táwọn èèyàn bá ti jìnnà títọ́ lọ́hùn tí wọ́n kọ̀ láti tẹ̀lé tiẹ̀ tí wọ́n níta nẹ́bí sallallahu alaihi wasallam jámọ̀ kankan. àwọn èèyàn ń ṣẹbọ tí wọ́n ń sòòṣà àwọn èèyàn ń gbẹ́bọ tí wọ́n ń fún tí wọ́n ń sòrò yọ ti sàbó lẹlòmíì ń bọ ọ̀fọ̀ ní ní tọ ọ̀pọ̀ ẹmọye àwọn èèyàn iná ló jẹ pọrọ jáde ọbú gbogbo àwọn nǹkan òun náà ní kọtí náà kọ́ rọ òjò fún wa láti sánmà. kò sì pamọ́ sẹ́nì kankan nínú wa irú ìyà tó ń jẹ oníkálukú wa látàrí òjò ọ̀rọ̀ ẹlòmíì lè máa wò ó pé tàwọn àgbẹ̀ lọ́gá wọn àti pé papọ̀ ága ọlọ́run mú wa láti fi mọ̀ pé tàgbẹ̀ lásán kọ́ ló nítorí pé nítorí ti bá mú ọjà kò ti bójú ẹni tó ṣe àgbẹ̀ gbogbo wa pátá ló ṣe torí pé tójú ọba rọ̀ lágbàdo ọ̀gá sì gbó ọjà tó kojú takọtabo wa ní ọjà àwa náà rí ní orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé ní àsìkò òjò tá a wà nínú rẹ̀ yìí òjò ń rọ kísà wọ́n fi wọ̀ sí òjò ní sọ̀kalẹ̀ níbòmíì débi wípé wọ́n fi àwọn kan léèrè lágbọn àha ní nàìjíríà wa wà yìí náà. ní ẹnu ọjọ́ péréte sẹ́yìn kí lẹ fẹ́ sọ òjò ọdún yìí lágbọn tó ṣe ike òjò ti rọ̀rọ̀ rọ̀rọ̀ lọ́dọ̀ tiwa táàbì máa kó àìmọye èrè oko jáde kó tó ti kọ́ bẹ̀rẹ̀ tiẹ̀ sí ní kán lọ́dọ̀ wọn onítàn wa láwọn ò rí nǹkan kan táwọn lè wí ju káwọn máa dúpẹ́ bá lọ torí pé òjò ọdún yìí ah, ní àsìkò tí mò ń gbọ́ ọ̀rọ̀ yẹn mo á ronú lọ sí àwùjọ tiwa ojú ti rọ̀ sí pẹ́ nítorí pé àìmọye ìgbà òun náà lòjó máa sú tó ti pé kàkà kọ́ rọ omi fún wa láti sánmà lómi alálùbáríkà òtútù ló máa fi mú wa o ọ̀pọ̀ àìmọye ìgbà ńlòjó sùn tí ó sùn dẹ́gẹ́dẹ́ tó ti tó ti ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní kán tẹ́rù òjò ọ̀rọ̀ lónìí àkàràmọ̀kọ́mọ́lá orí ọ̀wọ́ kíkà kọ̀ọ̀kan bí ìgbà tí yàn fẹ́ sásọ tí ń gbọ́n sọ̀nù tómi wá ká sí yàn látọ̀ọ̀kan orí bẹ́ẹ̀ náà ni ó ti tà sí. èyí ń wa ànífura àmọ́ pé nǹkan ṣe wá arò wípé ọlọ́mà nígbà tí àwọn sọkúsọ mi ọba sọ wọ́n sọ wípé global warming ooru tí ń múlẹ̀ ayé nìsín látàrí gbogbo àwọn nǹkan táwọn ilé iṣẹ́ ti ń sìn nǹkan gbogbo ń ṣe irọ́ lásán. akramakumullah gbólóbá wọ wá ní ká má jẹun mọ́ gbólóbá wọ ó ní ká má ro mu àwọn ẹran ń kú wàláhì ọ̀pọ̀ nǹkan làgbẹ́pìn láti nǹkan bíi oṣù mélòó wàllá nítorí omi wo ni ọba máa mu omi wo ni ọba rí tí ó fi ga à ó sàgbé ó sì àwa náà nítorí tọ́jà bá wọn látàrí kòsíkòsí oníkàlùkù wa náà lágbà lára wa Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illa Allah Allahu akbar Allahu akbar wa lillahi alhamd lórí eléyìí náà láwà. tẹ́gbẹ́ ojoojúmọ́ ẹni gbogbo rédíò ẹ̀rọ amóhùnmáwòrán ẹ̀rọ alágbèéká ayélujára wọn ni wọ́n ti ń porí wọ́n ti ń polówó ọtí lóríṣiríṣi láwùjọ wa òtí rọ̀ wọ́n máa ń polówó ògógóró lóríṣiríṣi wọ́n ti sọ pé mi wà a'udhu billahi minash shaitanir rajim ẹ wo àwọn àbáwọlú wa gbogbo ẹ rí i pé àkọ́mọ̀nà pé bẹ́ẹ̀ bá ti wọ̀lú ẹ máa mú sínú oríṣiríṣi ọtí lẹ́ẹ̀bá pàdé bẹ́ẹ̀ bá dé lò torí ẹ gbogbo àwọn èèyàn lè má ṣe bẹ́ẹ̀ káfíńtì náà ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbogbo ìyá olókòkòrò bàbá olókòkòrò àwọn náà lẹ́rìí àwọn lẹ́rìí ìbínú ọlọ́run ọ̀pọ̀ àìmáyé àwọn ẹni tó lówó nínú wa sáǹsì ń yọ zàká dúkìá wa nítorí pé ara yín lásánkọ́lẹ́ kó bá ẹ̀sùn kó bá wọn míì èlòjù ọ̀rọ̀ yìí ọ̀pọ̀ àìmáyé nínú àwọn èèyàn tó jẹ́ pé àwọn ò lówó ẹlẹ́dàá wá sì fún wọn lágbára ń bẹ lápá àwọn àtìsàn tó pé kí ló dé gbẹwìrì jáǹkagbà máwọn èèyàn lọ́wọ́ olùṣègbájú ẹ̀ dánadáná gbogbo eléyìí náà ní wà láwùjọ kan àfi ká fi wọ́pọ̀ ń inú aburú náà lẹ́sìn yìí tójú ọ̀rọ̀ àwọn àwùjọ wa gbogbo gbogbo kọ̀rọ̀ kọ́ńtù gbogbo iná làwọn babaláwo wà ẹni tí ìbá kan lọ́dọ̀ wọn ma àdúgbò àwọn babaláwo ń tí bá ń fún yín láwọn ẹ̀rí pé gbogbo kọ̀rọ̀kọ́ndù wọn wà ládùúgbò bá máa rọ́ńdó babaláwo lè tú ẹgbẹ̀rún bẹ̀ nítorí pé ìtúnijẹ ìyẹnijẹ ọ̀pọ̀ nínú ìgbésí ayé àwọn èèyàn kí lọ́nà fi sẹ́yìn gàtẹ́ ìgbàgbọ́ náà ló fi sẹ́yìn débi gbogbo èèyàn náà èdè lọ́wọ́ nínú náà ni àwọn èèyàn ní sábà ìjẹni tí ọ̀gbọ́ lọ́wọ́ bá gbọ́ bẹ́ẹ̀ ọmọ ẹ̀sìn wọn inú náà lẹ́rìí yẹn òtí rọ̀ ẹ̀rí òun ti sọ́dà bọ̀ fẹ́sì islam bó bá jẹ́ mùsùlùmí kò tó sin lọ́ọ̀ máa bọ́ba ni bíbá lẹ́ni bíjọ́yẹ ni àwọn òtútẹ́ mọ́sálásí máa àwọn òtútẹ́ lọ́ọ̀ máa tẹ̀mọ̀ pé lẹ́yìn náà àmì aburú ni nítorí pé gbàtà rẹ bá ṣẹlẹ̀ yọ kárí ilé yọ kárí oko ní àlẹ́ rí tójú ọ̀rọ̀ máa ń wò akramakumullah àwọn ọmọdé ikú ọ̀rọ̀ tóbi wọn lẹ́nu òbí ń wí wọn màmá wí wọn láwọn ò ní gbà pé yóò ara aburú rẹ náà àwọn òbí tó bí mọ́tọ́tọ́ mánu tọ́sọ máa lẹ̀ tọ́mọdé ẹni tó ṣe wípé ó ń sọ abẹ́ gádà bí ẹni tó ṣe pé kò ní bàbá kò ní ìyá nígbà bá dé ilé lọ́kàrí oko nílẹ̀ rí yẹn bójú òtí ṣe rọ̀ yìí àfẹ́rọ́mọ̀ fún wọn wá àwọn mọ̀ wà nínú àwọn èèyàn wọ́n ti oríṣiríṣi orí ibú òkò ètò ọdún látàárọ̀ ọjọ́ òun náà wọ́n ti pé a'udhu billahi minash shaitani rajim àwọn ẹlòmíì tọ́mù ti kọjú ọ̀rọ̀ yìí orúkọ ẹlòmíì ni wọ́n pè lẹ́yìn Allahu Rabbul Alamin bóyá nàbí ọlọ́run tọ́lọ́run rántí lé ayé pé wọ́n wọ́n máa gbọ́ sí kéde ọlọ́run ìlà wọ́n wá ń pè ike kọ́rọ̀ tó fún àwọn òjò ti bẹ́ẹ̀ rọ̀. wala hawla wala quwwata illa billah mélòó la fẹ́ kà lẹ́yìn adépèlé nínú àwọn ẹgbẹ́ oríṣiríṣi eléyìí táwọn èèyàn wù lẹ́mọ̀ àmàjá láwùjọ wa àwọn alójú ọ̀rọ̀ òjò ti bẹ́ẹ̀ wá dọ́gba rẹ̀ wọ́n dọ́gba lọ́wọ́ wọ́n dọ́gba àlẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àríwá àríwá òṣèlè òjòkè dárọ̀ òjòkè dárọ̀ olórí ikú mi sọ pé bọ́wọ́ náà bá mẹ́ kọ́ wá mú òjòkè dárọ̀ àwùjọ tó ti káwọn fẹ́ pera ọlọ́lọ́ ẹnì kan gbọ́dọ̀ pẹ́pẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ òjòkè dárọ̀ àwùjọ tẹ́lẹ̀ mi pera rẹ̀ lánàbì ọlọ́run lọ́rọ́ kùrọ̀ òjòkè dárọ̀ torí ni eléyìí àti ká jáwọ́ di ẹsẹ̀ kàtúbà lọ́gbọ́dọ̀ ọlọ́run kò sí kékeré ẹ̀sẹ̀ tó ọba tó lè tẹ́ra máa tó àpájì yóò dì ní lọ́mọ ọlọ́ bófin ọlọ́run ọba ti ṣe rí nu ojú ti dárọ̀ ẹ̀rí bá àwọn mọ́tíláṣí wá dé ń kún ẹ̀rí bá àwọn mọ́tíláṣí wá dé ń kún gbogbo àwọn yẹn ti dọ̀tọ́ ọlọ́run ọba àdìjọ tí mo kálukọ́ wa pẹ́ ní ìwọ̀nba náà tún ni ó gbaná la mọ̀ wọn mùsùlùmí àwọn ọdún jẹ́ ń di mùsùlùmí tún pọ̀ òjò ti fẹ́ rọ̀ àwọn kẹ́sìmí ọlọ́wọ́ bá ti yẹyẹ òjò ti fẹ́ rọ̀ ẹni tó ló ń kọ́ nípa Islam bàbá aláwọ̀ lọ́pọ̀lọpọ̀ wọn òjò ti fẹ́ rọ̀ ṣebí lòdì ọ̀rọ̀ kí làwọn máa tá a ṣe sí kí sára ọ̀tá ti máa lọ déédéé kí sára bá ti lọ òjò rọ̀ náà nù tòrọ́ pé wọ́n ń pé òjò fẹ́ rọ̀ akọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ a ń tẹ ọlọ́run ọba ní títẹ̀ tó kọjá sísọ kéjì láàrin tàbá túbà lọ sọ́dọ̀ ọlọ́run ẹjá túbà lọ sọ́dọ̀ ọlọ́run jẹ́ máa ọlọ́run ni wọ́n á lè tọ́ fẹ́rù rabbakum thumma tubu ilayhi ha Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahi alhamd. ọlọ́run bá pa méjèèjì pọnú àyà kan wa anistaghfiru rabbakum thumma ilẹ̀ yìí ẹ tọrọ àforíjì lọ́dọ̀ olúwa yín lẹ́yìn náà ẹ ẹtú bá lọ sọ́dọ̀ ọ̀hún ẹ tọrọ àforíjì lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá ẹ ẹtú bá lọ sọ́dọ̀ rẹ̀. النبي wa nù السلام قال فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا من يتوبى له أترى فريج لدول ولدعي torípé aláforíjì lọlọ tọba aforíjì yẹn tán yóò máa rọ àrò ọdọọdọ alálùbáríkà yóò máa rọ fún yín torí ẹni aṣáájú wa Umar ibn al-Khattab radiyallahu anhu ní ní àmú ramada tí ọ̀dà dá sí ìyàn mú débi fáwọn èèyàn jáde ní ọdún yẹn wọ́n máa kó àwọn èèyàn jáde nípa wọn lọ sí alẹ́sẹ̀fà wọ́n máa kò sí nǹkan kan ju pé ń tọrọ àforíjì lọ ó sì ní káwọn èèyàn máa tọrọ àforíjì báyìí lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa gbàdúrà àwọn lọ́rọ̀ jù ẹjọ́ àwọn náà tún bá lọ sọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ wa pọ̀ wọ́n lọ́ọ̀ díẹ̀ díẹ̀ kínkìnkín nínú àwọn ẹ̀ṣẹ̀ wa lọ́lọ́run iná lẹ́rìí tí gbogbo ẹ lé bó ṣe lé yìí ẹ tọrọ àforíjì lọpọlọpọ nínú ìgbésí ayé wa ní gbogbo ògbà ìtọrọ àforíjì ẹ̀jẹ̀ àjọ pọ̀ àwọn olùmọ̀ẹ̀sìn Islam wọ́n ní gbogbo ẹni tí bá tọrọ àforíjì lọpọlọpọ orí rẹ̀ ọpọ torí bí náà ni máa dínà bí katapila àti gandrova lẹ gbé fi wá ń bá ti tọrọ àforíjì ń ẹjẹ máa sọ̀rọ̀ àforíjì lọ́pọ̀lọpọ̀ kọlọ ọbẹ Ẹlẹ́dàá ọkọ dàpọ kọ dáríjì wá a rí i pé ọjọ́ tá a dá ipa ìfẹsọ láti lè tẹsán òun náà lòní Ọlọ́run Ẹlẹ́dàá wa ó wá fi àpẹẹrẹ gbígbàdúrà ó fi hàn wá lóru àná májúmọ́ òní ọ̀rọ̀ ju wa kọlọ Ẹlẹ́dàá wo sí lálùbáríkà àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n ní tẹ́ ẹ bá dájọ́ wípé ìjọba ìlẹ́sìn sọ̀lá sọ̀lá sọ̀lá pa ọlọ́run tó á fi àpẹẹrẹ gbígbàdúrà hàn yín kẹ́ tó ṣe ẹ gbọ́dọ̀ ti torí rẹ̀ má ṣe nítorí pé ńgbà tẹ́ bá ṣe yẹn ẹ tún fi dúpẹ́ fọlọ́n lọ́pọ̀lọpọ̀ ẹ tún á tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ tí a dúpẹ́ lórí ètò òsè fún ayé àlékún rẹ̀ làwa ń tọrọ ọlọ́run ọba kò ṣe àlékún àlùbáríkà yìí fún wa ọlọ́nkọ́ rọ àlékún òjò alálùbáríkà fún wa òjò tó jẹ́ pé yóò rọ̀ yóò bí orí oríṣiríṣiríṣiríṣi tá a mà dé tá a mà ọlọ́run ọba kọ̀rọ̀ fún wa ọlọ́run ọba òjò tí ó rọ̀ tí ó wa kásì aburú oríṣiríṣi àti tá a mà dé tá a mà tí ó kásì rẹ̀ kó òun náà ní kọ́lọ́run ọba rọ̀ fún wa. اللهم أنت أمرتنا بدعائك ووعدتنا بإجابتك فقد دعوناك كما أمرتنا فاستجب لنا كما وعدتنا إنك أنت مجيب الدعوات اللهم اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم اسقنا غيثا مغيثا اللهم اسقنا غيثا مغيثا مريئا مريعا نافعا غير ضار نافعا غير ضار عاجلا غير آجل عاجلا غير آجل الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين لا إله إلا الله يفعل ما يريد اللهم أنت الله لا إله إلا أنت أنت الغني ونحن الفقراء أنت الغني ونحن الفقراء أنت الغني ونحن الفقراء أنزل علينا الغيث أنزل علينا الغيث أنزل علينا الغيث واجعل ما أنزلت لنا قوة وبلاغا إلى حين اللهم اجعل ما أنزلت لنا قوة وبلاغا إلى حين اللهم اجعل ما أنزلت لنا قوة وبلاغا إلى حين اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا اللهم لا تردنا خائبين اللهم لا تردنا خائبين اللهم لا تردنا خائبين أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم نستودع انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد انت غيثنا يا رب اللهم اغثنا اللهم أغثنا اللهم أغثنا ولا تردنا يا ربنا خائبين ربنا لا تردنا خائبين ربنا لا تردنا خائبين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين